gbà gbọ́. oníwọlé fún oníwọlé fún sọni tí. àwa ló lè rí àsìkò àwa ló dòde ó yá jìsánú mi ó yá ká jọjọ o. ẹ̀yin ilẹ̀ fún mm, sọni tí orin yẹn. sọni tí adésọkùn kọ́ ló ń bọ̀ Ah, Alabi. jẹ́ ìrántí kan. hello everybody ìràyà tó give you music nìkan tó ṣe mọ̀ ní ọ̀ṣà àdásí ọ̀ṣà fún. ọlọ́run wọn bá ní òjẹ́ o ènìyàn ń gbèrò láti bà tèmi jẹ́ ọlọ́run wọn bá ní òjẹ́ o ṣé déèyàn kan ló compose ẹ̀ láyé jọ ṣán fún credit. àìmọye orin church tẹ wá ọmọ bí tó ti wá. wọn á tún lọ wọn á tún lọ wọn á tún lọ kò sí wá láti máa kọ orin tí ó ti ń sú wá sìn. <laughs> ẹ bọ̀ agbóǹgbà kan pépà dẹ̀ gbé ó dẹ̀ wà ó káàkiri ìgbà yẹn gan ó gbé mi máa ṣe kéré bí mi ò dẹ̀ kéré mi ò mọ̀. bá a jà èmi àti Yínká Ayéfẹ́lẹ́. wọ́n lè jà pé ẹ lo wọ́n lo orin yín ní ìmọ̀ bẹ́ẹ̀ ni gold lórin yẹn wà bí nautica orin wo ló ń sọ orin wo làwọn èèyàn ń sọ. tó o bá fún èèyàn lórí irú èmi sì ti bá fún èèyàn lórí plus ni kò dẹ̀ sẹ́ni tí mo ti fún lórí láyé yìí tí mo béèrè owó lọ́wọ́ ẹ̀. ṣé wọn kì í fún yín lówó ni. èmi ò béèrè owó lọ́wọ́. ṣé wọn kì í fún yín lówó ọ̀pọ̀lọpọ̀ tó ń fún àwọn èèyàn lórí nàìjíríà ebi ò sí láàrin wọn o ebi ló pa wọn débẹ̀ jẹ́ lọ fún délé lórí bóyá màá rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀. tí délé bá pè yín pé mo fẹ́ ṣe record ẹ fún mi lórin. ok Bob Marley Michael Jackson Michael Jackson gan wa dà bọ eh, Michael Jackson gan wa dà <laughs> òun dà ah, bàwùsà. Eh, má jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ má mú mú mú máa kówó kówó kówó kówó máa nánánà máa fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ ilé ayé táwọn àrùn asán ni ẹ̀yin náà lè kó ẹ̀yin nìlànà àwọn tó ní ìlànà dà àwọn dà ó. ló bẹ̀rẹ̀ ká máa fi jùjú àti fújì kọrin ju fújì. èmi mo bẹ̀rẹ̀. how so record márùn-ún lè ṣe fún wọn. márùn ìyẹn super super jet super jet number one. ọgbọ́n àtòyè. ìyẹn ni sọk ṣé sọkọ extra sọkọ extra. orí mi ó máa ń yà mí lẹ́nu táwọn èèyàn bá láwọn kọ̀ǹpúsà àwọn ará ètò orin fún eléré kan ọgẹ́ mi sọ àwọn fẹ́ credit báwọn fẹ́ kán sọ fáwọn páwọn là ń kọ́ orin tó o bá fún yàn síbọ̀ ló ń béèrè síbọ̀ mọ̀ pé mi sáyẹ̀ lómi yìí mọ̀ pé mi mọ̀ kọ́ mo fún ọ ọjẹ́ gba kádàrá ẹ̀ bọ́lọ́run ti wí okay now o kọrin fún yàn o wá ń demand the credit nílé ayé wọn kì ní Africa kì í fún yàn credit láti. and even performed. nítorí àwọn èèyàn gan-an fẹ́ràn olórin yẹn làwọn fẹ́ wọn fẹ́ gbọ́ ọmọ tó compose torí tó bá sọ wádà pé òun bàjẹ́ bàjẹ́. túmọ̀ sí pé torí pé ìrànwọ́ kì í gbà a lè change ẹ̀ kí a bẹ̀rẹ̀ sí ni máa gbà. kò sí bó ṣe máa change ẹ̀ ẹni tó olóhùn kọrin fún tó ló fẹ́ change ẹ̀ á rò pé òun fẹ́ fà wọ́n wálẹ̀. bẹ́ẹ̀ni. tọ́wádìí